وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أدى الأمانة وبلغ لأمة ونصح لأمة وتركها على المهجة البيضاء ليلها كنهارها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 نعوذ بالله سبحانه وتعالى من النار ونسأله الجنة وما قرب إليها من قول أو عمل عباد الله الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله ọba tí adúpẹ́ fún náà ni ọba tí ó ṣe wá ní mùsùlùmí. máa láyẹ̀ kúnnù fàlàyẹ̀ kúnnù bí kílà tí yìí. títorí pé ń tọ́lọ́ ọba ọba fẹ́ ṣẹlẹ̀ kò sọ́gbọ́n kò sí ti Téèyàn lè dá sí nǹkan náà fi lè jẹ́lẹ̀. Máa láyẹ̀ kúrúnú fàlàyẹ̀ kúrúnú bí ṣe láti ní. Kì í ṣe pé àwọn òbí tí wọ́n bí ni, tó bí apẹ̀rẹ̀ wọ́n jẹ́ mọ́fùlùmí ló ń ṣe ìsìlámù lónìí. Ọ̀bàdà ń wà máa abada wa ma huwa kainu sayakunu. àti ọlọ́run bá fẹ́ dá nínú ayé ẹ̀dá òsẹ́nì kan tó lè ní kí ara náà máa padà di dídá. sayakunu ma huwa kainu fi waqtihi. àìmọye àwọn ọmọ ṣíṣì máa mọ̀ míì lónìí. tí ma ti gbé gún lọ gbẹ́yọ̀ lọ. fi wọn hì. Ìmẹ́yà ọmọ ẹlẹ́hà ní ìlú ní àfijọ obi òbí wọn àbáwẹ̀ eléyìí tí wọ́n ti jí ọmọ olóṣó tí wọ́n àwọn ọkùnrin wọn tí wọ́n ti ń lo yẹrí tí wọ́n ti dàgbòròrú. sẹ̀kúnnù máa hùwà ká iná fi wákàtí kí yẹ. ọkùnrin oríire tí náà ti láǹfààní àti ṣe yìí wọn náà ní ta dúpẹ́ ẹ̀kọ́ wà á kò lè jahalati mo ti àbọ̀ máa hazọ́ náà. وأخو الجهالة متعب محزون لا ما قالوا ما وننو ولا دمدابو ẹni tọ́lọ̀ ń bá ní kẹsì yé wọ́n ní fọkànbalẹ̀ láyé ẹ̀ ẹdúpẹ́ fọ́lọ̀ ọba náà abẹ́ ọlọ́run ọba nínú àánú ẹ̀ kó jọ àpadà sí aburú tàbí ní ṣe ìsìláàmù mọ́ kọ̀nàkú má fi kàn wá ọ̀rọ̀ ẹ̀mí náà lẹ́nà ni a ń bẹ ọlọ́run kó bá wa tó wọ̀ṣẹ́ alékún yọ́nú rẹ̀ fún àwọn sàhábà àwọn bẹ ọlọ́run nínú àánúmẹ̀ kó jọ kó tó wọ̀ ṣe alékún àgbọ́yé ẹ̀sìn alékún rizqu halal àti alékún gbogbo tí ń jẹ́ dáadáa sáyé tí ò tún ní díwọ́ tọ̀run kó tó wọ̀ ṣe fẹ́ nìkankan wa wa وفي الآخرة حسنة وقنا عذاب النار méjèèjì náà ni a gbọ́dọ̀ máa fi gbogbo gbà tọ́rọ ẹ̀káṣà ti wà lè jẹ́ náà kí ṣe bí kíyàn wá máa rárí lálàṣí láyé o bẹ́ẹ̀ ni ó wà káwà jẹ́ náà ìgbà ń fọ́ àwọn àgbà sàtẹ̀lé ààlè pẹ́yọ̀ ọlọ́wọ́ bá jùlọ ààlè múra sẹ́sìn jùlọ méjèèjì náà lọ́wọ́ náà máa ń sọ̀rọ̀ àtayé àtọ̀run ọlọ́run pè ní ní ayé ní haramu fún wa kí àwọn àwọn arípé zúdù ní fàmínà náà sí ma yẹ kúrò rọ̀bàná àdínà fi dúnìá wà máa láwọ́ òfin àkìrọ̀ tí wọn kí èsì tí wọ́n yàtọ̀ sí títí wa. Yàkúlù rọ̀bànà. Wọ́n táwọn ń béèrè ní gbogbo ọgbà lọ́dọ̀ ọlọ́run ní ayé, ayé, ayé. Àjìnà fi dùn ní a. Kódà bí ṣe lọ́pọ̀ sí nítì nínú irú wọn bẹ́ẹ̀ tí wọ́n lọ sí ṣe hajj lọ́wọ́lọ́wọ́ báyìí, ayé náà ló lọ tọrọ lọ́hùn. Ọmìnà náà ayé nìkan náà wà áfà. wa ma lahu fil akhirati min khalaq. wọ́n ṣàlàyé fún wa nínú alukurani pé àwọn eléyìí ò ní jẹ́gbẹ́rẹ́ fún wa ní tó fẹ́ dé báwo. ma Ọkùnlù rọ́bàná, rọ́bàná, àtìná fi dúnìyà, ṣàzánátà wà fi l'áàkìrọ̀tì ṣàzánátà wà kìnà àzábàná. Àwọn ẹ̀nà àwọn tí wọ́n ń sọ fọ́lọ̀ ń pé rọ́bàná àtìná fi dúnìyà ṣàzánà, ọ̀nà ọlọ́njọ́ fún wa ní dáadáa sáyé àwọn náà gbádùn láyé àtìná fi dúníà hasana tọ́lọ̀n bá tó kẹ́ ní ẹ̀sìn àrọ̀rùn fún yàn láti ṣe rọ́bàná àtìná fi dúníà hasana ẹ̀nà ìwọ̀gbọ́ ẹ pé ńgbà tó àwọn alátàbẹ̀ kò sábà ṣe ń gọ́mọ́tò kan là ń sọ nínú kan látún sárílé kan à ń sárílé àtúbọ́lẹ̀nu dáńfó kó sórí ọ̀kadà orí kẹ̀kẹ́ náà bẹ́ẹ̀ ẹwọ tójú máa wa ní kóró pé kan tá ń gbé káàkiri ó jẹ́ kó tún ṣèrọrùn díẹ̀. a ti na fi dùn ní àhánsáná. òṣèṣe ṣàdéyàn ọlọ́njọ́ àwọn èèyàn máa jẹ́ ọlọ́run kọ́lọ̀ jọ fún ní dáadáa. wọ́n fi lè ákírọ̀ ti hasana ta wá pínà àdábà náà. wọ́n tẹ̀lé pé ń jàgbéra rẹ̀ kí yáàmà náà ọlọ́run jọ má dùn wá ní dáadáa tilẹ̀ náà o má jẹ́ ajẹ́ láyé tiwa o a gbádùn bí a gbádùn lọ́run. wà kí ná àdábà náà. wọ́n là gbogbo tí ń jẹ́ ìyà nínú nájọ́ náà má jẹ́ nípìn nílẹ̀. ọ̀la ìkàlà òmùnà كسبوا Aláná àwọn tí wọ́n bá rí báyìí ló yẹ pàjú àti wọn rèé, òlá ìkàláhùn nàṣíbù. Nàṣíbù mímọ̀ kàṣàbù. Aláná ẹ̀sán báyìí wọ́n ṣe wá nípìn inú láyé, wọ́n jẹ́ wọ́n lè jẹ́ tán, wọ́n tún lọ bá pàdé kàṣàbù. náà bá kó jọ, kó jẹ́ kí wa, kọ́nà kó jẹ́ وشوانا مع الجنة كما شوانا معنا وانتنا مع الجنة عثمانية سلسة الجنة ولا قد يقوم شاء اشتبه الشيخ مكي أعوى إمام والي عليه mo fi tí wọ́n kí gbogbo àwa bàbá wa àti gbogbo ẹ̀yìn ìyá wa náà látòkè sílẹ̀ fún òkíwa pé a kú iṣẹ́ takuntakun ilé ìtì ọlọ́run bá ní kí ẹ máa rí ṣe látàrí ìmá tààrẹ ní jí ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ̀sájìlò ní irú àyáwò ní àwọn náà ti kọjá lọ́nà tàbí oríṣiríṣi wọ́n ti sọ àwọn mọ̀sájìlì yẹn di business venture wọ́n ti sọ débi tí àwọn èèyàn fi ń pawó wọ́n ti débi tí wọ́n ti fi ń tajà pàápàá jùlọ láwọn ọjọ́ Sunday ẹ̀yin wá jókòó ń bí ẹ̀yin tó ń ara yín fi ṣiṣẹ́ ọlọ́run eré náà lórí eré taari kọ́ tí kì í gbogbo èèyàn tí ó náfàánà àti kọ́ àti gbọ́ bẹ́ẹ̀ lórí ṣe àríkọ́ bẹ́ẹ̀ látọ̀dà nádàtàn sọ́hàbà sọ́lọ́lá gbogbo àwọn àdádálẹ̀ ló pọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ọlọ́run lónìí kọ́dà wọn ti kódù wọ́bò míì anílà tí nǹkan táyé gbájú ní ìsìn ni pé ẹfẹ̀ tí sì sí kí níyẹn tó wá kó ìlú ti kó wọnú mọ̀sájì àbí ọlọ́run apádà sí aburú síbi yóò fi ní jẹ́bi tẹ́ fi ń ṣòjòjúmọ́ ọlọ́run má fi kàn yín o gbogbo àná ni a fèrè nínú ìwé ilé tí wọ́n ti tẹ̀ káàkiri ó dá púpọ̀ ká máa ń tà ń ṣe àwa mùsùlùmí ṣẹ́ríkẹ́lìmà wípé ìjẹ́rùbà láti máa ṣàfihàn rẹ̀ sára Islam afẹ́yìnà náà wọn kankan lórí ẹ̀ lónìí ìpínlẹ̀ kọ̀ọ̀lẹ̀ wa nínú ìpìlẹ̀ nínú ìwé ẹ̀rí islamophobia ẹlẹ́mà máa rò pé á ah, fóbíà tó mọ̀ ẹ̀ náà ni alẹ́kọ́ ìbẹ̀rù kí wọ́n ní ìsìláàmù ní ṣe pẹ̀lú ìbẹ̀rù tí ìsìláàmù ń dẹ́rù bà ní afẹ́kọ́kọ́ sáré yanjú eléyẹn kátówà tọwọ́ bọ́nù ìdánilẹ́kọ̀ọ́ wa akọ́kọ́ na ẹjá kọ́kọ́

الإسلام هو الاستسلام لله بالتوحيد الإسلام الاستسلام الاستسلام لله تعالى بالتوحيد والانقياد له بالطاعة والخلوة من الشرك من الشرك أهلكم تعرف الإسلام اللي جوات الزالف والله بالتوحيد كي يتبقون طوال أقوى إني يبينوا إني تنيري Wàlíkíyádùn lẹ́kú bí tán àán. Kíyàn ju ọjọ́ ìsẹ́lẹ̀ fọ́lọ́wọ́n ọba, pé ń tọ́lọ̀wọ́n bá mo fẹ́. Decision mi yẹn, mo ti suspend ẹ̀, mo ti drop ẹ̀ fún ìtọ́lọ̀wọ́n bá ní káṣe. Ewélẹ́ lọ́lọ́ náà káṣe. Táàkọ́ ilé ìsìláàmù nìyàn. Ọlbàrá pẹ̀lú mímọ̀ kọ́lọ̀ nìkan ṣoṣo ọlọ́run ni ó kí ti kó máa tún wá gbé nǹkan ní ìdí pé ẹn ṣùgbọ́n àwọn àgbà náà tún sọ pé àwọn nǹkan àjogúnbá kan náà tún ní atún lè ṣe bẹ́ẹ̀. alìsísílámù líláyé bí tàwíìdì. a sáré pé kò sẹ́nì kan tó tún jẹ́ kọ̀ǹtólà general táwa gbọ́dọ̀ gbà fún pé kọ̀ǹtólù ti tiẹ̀ làwa fọ́lù jọlọ́run ọba lọ ìmọ́lọ́kàn

islam wa ọlọ́run ọba wa tó dá wa ti sọ pé haram ni a gbọ́dọ̀ ra a gbọ́dọ̀ fún yà a mú àwa káyà fún ọ̀nà mọ́ ìdá ọlọ́run ọba sọ pé yà yọ lẹ́dẹ́ àmàlà إنما الخمر والمؤثر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون Àwọn àyàfi kọ́ lọ́n dárúkọ ọtí àtàwọn Alìsìsìláàmù lílàyé bí tàwíìd. Táwọn ti lára ẹ̀ kúrò tó wá mú tọlọ́run tó dá ẹ̀lí ẹ lọ́wọ́ kò ní kó gbà tó dẹ̀ gbọ́dọ̀ yí rẹ̀ wo ti gbà náà ni. Wọ́n lè kí adùn làkún òbí pọ́ ara. Ó rẹ̀ pé ìjúwọ́jú sẹ́lẹ̀ láti tẹ̀lé àṣẹ ọlọ́run ọba. والبرى والخلوص من الشرك وأهله pẹ̀lú ìsìláàmù ló ń gbọ́ definition yìí tó bá mọ́ tẹ́lẹ̀ ẹ̀wọ́ tó ń gbọ́ wa tó ní ń gbọ́ wa tán pẹ̀lẹ́ sí àwa mùsùlùmí ẹ̀sìn àlàáfíà yìí albaraatu peace ní ẹgẹgẹ ní islam والبراءة من الشرك وأهله sáàpẹ̀ ní islam ní ìfọwọ́bọ́sẹ̀ bọ́ra kúrò níbi ìtúfin kan ní ìkan lọ́run láti máa jọ́sìn fún ìtumọ̀ ní pé tó bá fẹ́ ṣe islam ó lè máa ṣe islam kó tó máa ṣe gúnmá ó lè ṣe islam kó tó máa ṣe gúnukó kò sóró òdílé ó lè ní mùsùlùmí ní ẹ̀ náà tún jẹ́ member of APC eh,

àdẹ̀bù wọn ń tà ń sọ fún àwọn ọmọ ya mùsùlùmí pé a fẹ́ ẹdùkéètì ara wa ń tà ń ṣe tó jẹ́ ìsìlámù wa ń tà ń pè lẹ́sìn wa ni pé ẹ̀sìn tí ó fàyè gba tó fi nǹkan ní ìkún lẹ́sìn ó dádúró ni ẹ̀sìn tí ó forogún kò fẹ́ kátùsì kódà ibi kì í ṣe ìsìlámù gan tí ẹ pé nǹkan táwọn èèyàn ṣe láyé gan àwọn ń bára tọba ti kí èsì fẹ́nìkan ẹ̀ ọwà ní pàtí báyìí o tún dágbọ́ lọ bá àwọn báyìí kí ní tíì wọ́n ní o ṣe àǹtipáàtì tí yẹ bá ń káyín lára tó ń dùn yìí ó yẹ kẹwọn kọba tó láyé àtọ̀rọ òfẹ́ ká ní nǹkan ní pẹ̀lú òun máa náà bàbá aláàánà tó sọ pé tó bá fẹ́ jọ́ṣàká kò yanjú tó bá fẹ́ jọ́ṣòkó jọ́ṣòkó já mọ́dọ̀ bìlọ́ọ̀dì bí ṣùgbọ́n ṣàká ìṣòkó èrè wo jà lóru kò dọ́dọ̀ ọlọ́ tápẹ́ ní ìsìláàmù nìyàn ṣe wá rí pé definition yìí ó tó kó bí edic أنا أغنى أنا أغنى شركائي عن الشرك àwọn bí tí ìbẹ̀rù ti bẹ̀rẹ̀ rí o tọ́lá ìtọ́ká wù sí gbogbo tí gbogbo alábìsọ̀rọ̀sọ́lá ń mú àdéṣe kan Onye ọlọ́run bá fúnra ara rẹ̀ sọ fún pé a na ọgọ́nà ìṣọ́ra jáì ìṣíríkì. Ọlọ́run ọba ní ọlọ́run ọba mú rọrọ̀ kọjá kẹ́nìkan tún máa kó tún máa wá lọ ìṣíríkì. Ọlọ́run ọba lòun rọrọ̀ kọjá máa pe ó lòun kọjá gbogbo yẹn aláhàtúwà ó wá tẹ̀síwájú pé man amila amalan ni man amila amalan ashraka fihi ma'i ghairi ẹni tó bá lóòwò ìṣèjọsìn kan ó kírun ni ó ń gbààwẹ̀ ni ó ṣe hajj ni ashraka fihi ma'i ghairi ọ̀sìn kan ní ìfún nǹkan yẹn ṣe ń ṣe ẹ ṣe ní ìmá

ó tún lọ bọ̀ gún <laughs> ọ́nìkílódé ó ní ìrìn ọ̀fẹ́ wọ̀ pín lójú òrùn fún gún àwọn tàbí wà gbọ̀mọ̀ pé tí wọ́n ni mo ṣe mọ́tẹ̀lì <laughs> iṣẹ́ hajjìlẹ̀ lẹ́lẹ́ lọ mọ̀nà àmìlẹ̀ àmìlẹ̀ ní aṣọ́gá fi ihe màárín jẹ́ àti gbogbo ọ̀tọ́ tó kópọ̀ mọ́jọ sí yẹn ìran rẹ̀ ní dédé kankan àwọn níbi lọ ààdábò àlè ìsìláàmù ìjáfàṣẹ̀dà ní ẹ ìtàkì ní ìsìláàmù ní ẹ̀sìn tí ó fàyè gbà tásínẹ̀n ó dádúró ní kí la wá ń pè ní bẹ́ẹ̀rù nígbàtà ti pẹ̀ sí lẹ́sìn àlàáfíà ẹjá wa wo ààrẹ ìhú àlàkọ́ àlàkọ́ fún Huwa halatun nafsiyya. Ìṣesí kan ni. Tẹ́dífà. Tó wá látẹ̀lé. Tẹ́dífà ìlímú mínà lè tààbí mi kọ́ líkìkí. Bẹ́ẹ̀ pé tó bá ṣẹlẹ̀ lọ́dọ̀ olùgbàgbọ́ òdodo àwa kírun-kírun bàrẹ̀-bàrẹ̀. Òun ni ṣesí kan, eléyìí tó ń pìfẹ́ǹsì wa tó ń dáàbò wá tó ń kó ayọ́. Lítà àbí mi kọ́ líkìkí. Ní máa lọ bàbàrà kan ní ìjọlọ́run lọ.

àrẹ́dẹ̀ ń gbọ̀n pẹ̀lú. Ṣọ́mọ́nà ọ̀họ́. Ó lọ opportunity ṣìná. Àyẹ́dẹ̀ ìjábí. Mi ní ríṣì kábílì máa ń sí. Ìmà gbọ́dọ̀ ṣe kìíní yìí. Àwẹ́ tẹ́kẹ̀ sí fi tọ̀ áàtì. Ní tá ń pè ní bẹ̀rù lọ́dọ̀ àwọn olùgbàgbọ́ ó ní kankan tó máa jẹ́ ó dẹ̀ ń gbọ́ pẹ̀lú ààrẹ òní balẹ̀ mọ́ àyà máa já aláhọ́ọ̀fù ìtàǹpẹ̀ níbẹ̀ rẹ̀ ẹ̀rù ẹ máa fẹ́ àyà máa já ìyẹn lọ́nà sọ pé wọ̀kọ̀ọ̀fúnni wọ̀látọ̀kọ̀ọ̀fúnhún wọ̀kọ̀ọ̀fúnni ọlọ́ni ẹ má bẹ̀rù àwọn èèyàn ẹ má bẹ̀rù tẹ́jọ ń gbáyé fún ọlọ́ni kẹjẹ̀rù tírítún tó wọn bá fi ṣíwá àwọn tẹ́jọ ń gbáyé lè fi ṣíwá a fi gbótó ìyàjẹ́

ìbẹ̀rù wíwáwíwá ńlá abala kejì. Fòwàtà alómù lè kọ́ lébi, wọ́n ṣàtírọ́ kì í bí sábàbí táwà kó ìrìn kú bá ti yàwó tẹ́kì sí nífi ìhàkìlá. Tẹ́lẹ̀ rẹ̀ ọkàn wọn wà ní ìwárìrì ní gbogbo ọgbà. bìsábàbí táwa kọ́ ilẹ̀ ọkọ̀ bá ti. àwọn mùsùlùmí máa sọ pé ìyà wà iná wà já ọwọ́n á rò pé kí náà wọ́n lè ṣe tíyà ní òfin ní ṣẹlẹ̀ bí yá káwọn mùsùlùmí ọ̀bá ẹ̀ fún ti mọ́ táwọn ọ̀bá ti gbọ́n tí wọ́n ń sọ yẹn má kò síyà mọ́ torí pé iná fún ìjọba ti ń pèpè tí islam ti ń jẹ́ islam táyé bá islam ti ń jẹ́ islam rípa jẹun ọlọ́run náà ń bọ̀ ní ilé yẹn sọ̀rọ̀ láti máa bẹ ní tí ò sí lọ́run islam fún ara ẹ̀rù tó ní jẹ́ oní ẹ̀rù ẹ̀rù jẹjẹ ní torí nǹkan ńlá ni tí ò ṣe kò ṣe bìwó nǹkan ńlá tí ò ṣe bìwó ní islam tó gbogbo wọn tán wá kọjú sí pé ah, gbogbo tó ń gbé wà yìí ó kàn jẹ́ mọ́ táwọn ṣe ni ń sọ pé táwọn ṣe ò nítumọ̀ kankan ní òun nìkan ló ń pèrè ní pé òun nìkan lòun jẹ́ nǹkan àádẹ́ gbógun tí àádẹ́ fight to finish lélẹ̀ ẹ̀kítẹ́nì kan tó bá wà ń gbà ní àádẹ́ máa jẹ́ wàhálà fẹ́ gbẹgbẹ̀rún àwọn èèyàn e fún májẹ̀ tẹ̀sẹ̀ kó yà fi ṣàwádà nù ẹjá ti ẹ̀bí dànù ni ẹrú àwọn náà lè ti mọ̀ pé ẹ̀tẹ́bá bèèrè lọ orí èèyàn bẹ́ẹ̀ pé pẹ́dá tẹ́bá ti ẹ̀wà ṣe fight to finish tẹ́lẹ̀ ní yí ẹ̀fẹ́ má ẹ̀fẹ́ finish ẹ̀pátápátá ṣé kí ní orí àga ẹ̀ ṣé wọ́n lẹ́tọ̀ síbẹ̀ ṣé ò lè rí bẹ̀ ní ẹ̀wọ̀n mọ̀ fún ọ̀lẹ́ níbẹ̀ ṣùgbọ́n òun ò fẹ́ gbé jẹ́ pò nìkan náà pariwo ẹ̀yẹn ọ̀dá tí wọ́n náà bá tẹ́bájọ finish ẹ̀ síbẹ̀ lè tọ́ sí wọ̀ káfíńtà kàwé táyé láwọn tó máa ń gbógun ti ni lórí péyàn fẹ́ dépò kan sọ́dẹ̀mọ̀ pẹ́ nìyẹn náà ló lẹ́tọ̀ọ́ sí kò yẹn gbogbo wọn tó kù yẹn apàwọn ọ̀ka ẹni tó lẹ́tọ̀ọ́ sí orí àga ẹni àwọn ọ̀tá wá dì pàǹpà pé kàkà kó jóun àwọn ayà bá lórúkọjẹ́ àwọn ayà ṣe assassinate wọ́n rán àwọn assassinate pé kán kọ́lá assassinate èèyàn tẹ́bá kí èsì kí ló ń bí irú ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n ti rí pé ẹni yẹn ó lágbára ó ní kìíní ó jẹ́ nǹkan tọ́bá dẹ̀ ti ń bẹ àwọn olè lẹ́nu torípa àwọn náà mọ̀ pé gbogbo nǹkan ló fi ju àwọn lọ ẹ̀kàn dédé pé wọ́n á ní ibi tó bá tọ́kì ń pẹ́ nígbó àwọn kan náà ni wọ́n gé o àti pé wà ń bẹ̀ ó ń disọ́bà wọn ohun tó ń ṣẹlẹ̀ sórúkọ̀ ìsìláàmù yẹn lágbàáyé gbogbo àwọn èèyàn ti mọ̀ lágbàáyé pé ìsìláàmù tó bá ti ń dẹ ó máa máa sẹ́ẹ̀dì lọ ni ìsìláàmù tó bá ti ń dẹ ó máa máa ẹ̀fọ́sẹ̀ àwọn pé they àwọn tó ní wàhálà ní ọlọ́ni yorí ìdúnà lè fi rú. yorí ìdúnà lè yóò tó fi ònúra lọ́ọ̀hì bí a fi wà gẹ̀gẹ́. ẹni máa rí pọ́pọ̀ sẹ́sìn táwọn yọ gbógun sí láyé bá ṣe gbógun sí lá. yorí ìdúnà ẹ̀sìn wọlé lágbàáyé táwọn yọ gbógun sí tí wọ́n ń dà àwọn tí wọ́n ń ṣe láàmú jù síláàmù lọ

ọmọ pé kì í ṣà àwọn tó lè jẹ orúkọ wa ó wà láàrín tí wọ́n ṣe àwọn tó jẹ orúkọ míì ó wà tí wọ́n ń ṣe àwọn oníwèé ìròyìn náà mọ̀ gbogbo ayé náà ló mọ̀ wípé àwọn èèyàn kan ni wọ́n ṣe nǹkan kì í ṣe ìsìláàmù ló ṣe ìwà ìbádúkìá jẹ́ gbogbo tó islam kàn dẹ́mu ẹ̀ yorí dúnà àti islam ẹ̀ ló máa wá tí ìnà ọmọ ẹ̀ kan pé ẹ lọ pààyàn yorí islam ẹ̀ ló máa tí ìnà ẹ̀ kan pé ẹ lọ jíyàn gbé yorí dúnà ẹ̀ ló máa tí ìnà ọmọ pé ẹ lọ bà pọ́pátà òyàn jẹ́ yorí dúnà lè yóò tàn fi ònú ọlọ́hìn bí a fún wá àjẹyìn Wàláhù mo ti mọ̀ náà rí rí. Ẹ̀rọ ń bá wa ní pé àwọn fẹ́ paná ìsìláàmù tó ti jó tó dẹ̀ ti hàn káàkiri ayé. Wàláhù mo ti mọ̀ náà rí rí. Aláwọ̀ ọlọ́run lòun lòun sọ náà lè káfíró. Ìnáwó ń dẹ̀ tán ló jẹ́ máa tàn káyé nìyẹn kọ́dà kí kékeré má fẹ́ kí mú ṣèrìkú má fẹ́ káwọn òbílẹ̀jẹ́ má fẹ́ apá wọn iná ìsìlámọ́dé sàn ó ti dókọjá ń tó ṣe pa ìmọ́lẹ̀ ìsìlámù ti kárí ayé ẹlọgọgọta ẹ̀sìn táwọn èèyàn ń gbà jù lágbàáyé lónìí ìsìlámù ẹ bèèrè lọ́dọ̀ àwọn èèyàn yìí tó wà ní UK ẹlọ táwọn olú mi káàkiri àgbáyé ẹ ṣe research ẹ̀sìn tó ń jẹ́ pé ìrètí tí ó fi ń wọ gbogbo àwọn ọ̀dún káàkiri lágbàáyé islam eléyẹn náà tó kó bí lára àwọn èèyàn máa ń fi ẹ̀ tó bá ní àṣìf láyé àwọn nǹkan lára ẹ̀ wọ́n máa bínú ẹ̀ pé ó ṣe jẹ́wọ̀ ẹni apètèpèrò ká fiwọ́ rẹ̀ délẹ̀ tó jẹ́ pépele ní tún pélé sí ọ̀rọ̀ sáàmù ni kò ṣe pa tọ́rọ àwọn akọ́lá ṣe apá gbogbo àṣìf mọ̀ máa yóò ká láti dìslámù mú bó ṣe dúró lónìí

ó ti fẹ́ díẹ̀ díẹ̀ tó wá padà yá agbìlẹ̀ balabata ọ̀rọ̀ gbọ́n ẹ̀dá. yòrídú na ayò tọ́fì ònú rànlọ́yìn bí a fi wà yìí ọ̀rọ̀ wàyà abalọ́hù ilà ayò tí mà nùràwò kàrí hàlì káfíró. alánirò àwọn èèyàn ni pé àwọn rò pa àwọn fẹ́ pàdánù. wàyà abalọ́hù. ọ̀dẹ̀ ní mí kankan. láti fi finish ìsáàmàta mùsùlùmí bí ká máa sọ lórúkọ burúkú ká máa kò ní pẹ̀kùpẹ̀ ká máa sọ fá máa kòránì sọ́wọ́ tún ọmọdà sọ́wọ́ sí ọdítọ̀bá nígbà islam a máa gé orí sọ yẹn gbẹ̀lá sọ sọ

ṣùgbọ́n ẹjẹ́ kọ́ mọ́ ẹ má tẹ̀ dán o torí ó máa ń sábà buwọ́ ẹwọ ẹni tẹ́ ẹjọ́ jẹ́ níbọ̀ ọmọ tó wá ṣọ lílé lọ́dọ̀ wọn tó ń jẹ́ àìsà tó ń jẹ́ fauziya tó ń jẹ́ habiba tó ń jórúkọ mùsùlùmí ó wá ṣọ lílé lọ́dọ̀ bọ̀dá ẹni mọ̀ bọ̀dá tó wá ṣọ lílé lọ́dọ̀ rẹ̀ àbí tìta tó wá sí àǹtì àbọ́dọ̀ ń kò ẹ̀lọ́wà kò ní ṣọ́ẹ̀ wọ́n mú lọ sí ilé ìjọsìn wọn wọ́n dì dìíre ọlídí ọ̀sẹ̀ méjì àti mẹ́ta tọ́mọ yẹn wá lò kò ní rójú ráyè kó ń fẹ́ kírun ó máa kírun wọ́n ṣàbí ṣàbíkílẹ̀ tí máa ń pè yẹn àtọ́ máa ń forí gbálẹ̀ yẹn ṣe yẹn tó bá padà délé kò lè délé pé kó tó balance padà fún ọ̀tún orí islam. wọ́lá ń tẹ̀rùbọ́ àǹkálí ẹ̀húdù wà lánà sọ́rọ̀. sí ẹ lẹ́ni kú fi pass this message. ẹnìkan. gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ̀yin ọmọ ayé àmì mùsùlùmí sáájọ́ ṣe islam ẹ̀sìn àlàáfíà yìí ibi tí mo sọ̀rọ̀ dé yẹn ẹja ṣọ́ra wa ojúlẹ̀ alákọ̀ọ́ ní sọ́rí máa gbalagbà ṣe kama ma kama ma take risk nǹkan tó yẹ kó léwu fún fúṣọ àwọn ọmọ wa bó ṣe lè hùn kọ́ mọ́ ẹ bó ṣe lè hùn àti ẹbí ẹ̀ kan kó lọ́lá tó kó mọ̀wé tó kó value education tó kó dá sí ẹ tó tí kì bá ti ń ṣe mùsùlùmí má tíra ìgbé kọ́ ọmọ ẹ lọ sẹ́ndì ọlídé ọ̀sẹ̀ kan ọlídé ọjọ́ méjì péré lọ́dọ̀ ẹ̀ nítorí wá ti fún ẹjọ́ lọ ẹjọ́ lọ ẹjọ́ padà tó bá lọ àìmọye èèyàn nírò ẹ̀ tẹ́lẹ̀ sí dáadáa tọ́mọ ẹ̀ ti bẹ́ tó ti di nǹkan mí kọ́dà wọ́n lè fi nǹkan kan bẹ̀ wọ́n gbẹ̀rọ títò kan gbé ìgbàlìbàdọ títò kan sọ pé àti ah, try gbogbo bẹ́ẹ̀ sọ ọ̀fẹ́dẹ̀ máa náwó oṣù bí ẹ báyìí àti ọmọ ẹ̀ náà fẹ́dẹ̀ máa rí pé àwọn orí solution kó wá dìgbà tán wá gbẹ̀rọ sí ibi ọ̀dọ̀ ọmọ ẹ̀ ó ti jẹ́ yìí ẹ̀hẹ́n kan wá ń tán fún jẹ́ ẹ̀rọ rẹ̀ ibẹ̀ náà ló wà Wàláhùn tàrídọ́. Wọ́n máa sọ pé kí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ náà ti fi kíní yẹn láti fi sọ́jú. ankali yahudu wàlá nasọ́rọ̀. wọ́n sẹ́rí dọ̀ ankali yahudu wàlá nasọ́rọ̀. ṣàtà tàtàdì àmìlà tàhún ọ̀. wọ́n ní kí ló wá bí sọ́wọ́n sọ láàmú díẹ̀ sí ìbẹ̀rù jẹjẹ. nítorí bí náà là ń ṣàlàyé yìí ọlọ́ni aliyahudu والنصارى àwọn jù. láńtẹ̀rì dọ́ọ̀rọ̀. láńtẹ̀rì dọ́ọ̀rọ̀. ọ̀ lè yọnu sí ẹ láti. àtà àtàpàdé àmì látàhùn. nínú wọn lè tún sí ẹ̀rín ìyànjú ni wọ́n rán sí ẹ. àtà ojú ni wọ́n bẹ̀rù. tàtàbí àmì látàhùn. wọ́n fi gbajẹ pátápátá òní kò sọ pé ẹja dàpọ̀ lẹ́tí máa rí fún mùsùlùmí sí àwọn àtiwọ̀n kí ní ìṣù náà mùsùlùmí aṣèléyàtọ̀ ṣe kérésì Kàtà tàbí àmì látàrán. a Mùsùlùmí Abínú ìyẹ́ àti ọdún Iléyá àtọdún ìtúnà rẹ̀, àwọn àti àwọn ará bí, àbí Mùsùlùmí tọ́wọ̀ yẹ pé bó ṣe ju èyí mọ́sálásí, òǹkan náà ó fi ṣẹ́ yọ. Irú ilé yẹn Mùsùlùmí yẹn, àbí òǹkan náà náà ní ní òǹkan náà náà ní ìgbàlẹ̀, ó ṣe àbó ń ṣe àbúwà ní lédì irú mùsùlùmí bẹ́ẹ̀ yẹn kì í ní problem lọ́dọ̀ àwọn èèyàn yẹn tó ti pé ẹ̀hẹ́n orílẹ̀-èdè pé òun dàlú ti ẹ̀ wàlá ń bọ́ dẹ̀lú tẹ́lì ìsìlámù kẹ̀dẹ̀ ọlọ́run nínú ohun tó dí tí ìsìláàmù ti di ìbẹ̀rù jójó táwọn èèyàn lẹ́nu àkọ́kọ́ náà nínú ẹ̀ ní tàǹtọ́lọ́wọ́ ẹ̀ torí pé ọlọ́run wá fi irin wípé ọ̀kan ṣoṣo lọ́lọ́run a gbọ́dọ̀ kan ní ìmọ̀lẹ́yìn ọlọ́run Inna dina inda Allahi pa ànábì ọlọ́run bá tí wọ́n wáyé ọ̀n tẹ̀sí nídìí ìsìláàmù lọ́wọ́ má jẹ́ kí wọ́n bóbú ẹ o má jẹ́ kí wọ́n ẹ o lájú ẹ o àwọn ànábì ọlọ́run tí wọ́n wáyé ọ̀n tẹ̀sí ká islamu lọ ẹni tó bá wá ní kó fi hàn wá orúkọ tí kan nínú ànábẹ́ ọlọ́run tí wọ́n wáyé tí wọ́n ṣe ẹ̀sìn ní olórúkọ kankan nínú bí àkọọ́lẹ̀ kankan jù lọ and iná mọ̀síláwá ti ń sọ ilé ìláyé àwọn tí ò ṣe sílámù yẹn ọ̀rọ̀ yá sì máa bí ìbẹ̀rù tí wọ́n lẹ́ni torípé atred yẹn a máa bí ìbẹ̀rù yẹn a máa bí sẹ́ni wọn tírpé ìsìláàmù wá fi nílẹ̀ pé kan ṣoṣo lọ́lọ́run àwọn dẹ̀gbà yí pé ọlọ́run kan náà lájọ́ ń sìn ẹjẹ́ àdápọ̀ká pé nìkan وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى point of correction lọ́dọ̀ àwọn mùsùlùmí lẹ Yorùbá lè yìí sílìkà máa ní ṣùgbọ́n bí ẹ̀nà kátàrí sára yẹn kankan àwọn bàbá wa nílẹ̀ Yorùbá lánàá kọ́lọ̀mbà náà lẹ́sàn dáadáa wọ́n ti dáadáa tó pọ̀ gan-an ṣùgbọ́n tó jú wá nínà jẹ́ ńgbà náà o náà ní dáadáa wọn yẹn dé àtàníyàn dáadáa tí wọ́n ní ṣùgbọ́n nínú àwọn kọ̀kọ́ tí wọ́n fi gbá wọn tó jẹ́ nínú àṣìṣe tó tọ̀dọ̀ wọn wá kọ́lọ̀mbà fúríjì táwọn sì sáwà kan bá mọ́kọ wálé lásìkò gbà náà nínú tàà bàbá máa ń kíyèsí ni pé èwo ló ń ṣe o ẹ̀sìn wo ló ń ṣe tó bá fi jẹ́ mùsùlùmí ní àṣàn tí kì bá fi ń ṣe mùsùlùmí àtọ̀pẹ́ a máa lo kẹ́lìmọ̀ ẹ̀ẹ̀sìkèjì ní nàdínà ọlọ́kan rẹ̀ na johnson lọ́dọ̀jọ́ alẹ́gbàá onítẹ̀mí kó ti yóò èkó láwàá

lẹ́fí máa rí mọ́sí àwọn èèyàn pàtàkì ńláńláńláńlá láti tipẹ́tipẹ́ tí wọ́n kàwé tí wọ́n ẹ̀ tí wọ́n ní tí wọ́n lajú ẹlọ́kí èsì òun a jẹ́ mùsùlùmí ìyàwó rẹ̀ a jẹ́ alátẹ̀wọ́ bí kí ẹ ti lọ nìyẹn dá ìròrí yẹn padà ẹ ìdí òkú fún borúkọ rẹpẹtẹ iná ẹ̀mà dárúkọ àwọn èèyàn ńlá láti ẹ̀mọ̀ tọ́kàn yí kẹ̀dẹ̀ máa kẹyọ red biro sí àti blue biro eh, lágbájá fọ́má kìnìkan eh, kìnìkan kìnìkan òkè ìyàwó rẹ̀ òkè ah, ọmọ ńkọ́ ọmọ mẹ́rin náà bí ìwọlé ìṣìṣẹ́ ni wọn àná ah, first one náà ah, yẹn ti lọ gbogbo bó ṣe ń sáábà rí ni. Nàdínà ìdàlọ́hì lè sí láàmù. Torí pé o tó rọrùn kan mọ́jú léré. Ìsìláàmù kìí dẹ̀ ṣeré. Ìyá rẹ̀ kẹ̀rẹ̀ rẹ̀, ìjó nìyà ń jó yìí, eré nìyà ń ṣe yìí. Ọmọ náà dẹ̀ rẹ̀, àhá ilé ìrọ̀rùn gan. À, ìjó lùgbẹ́. Ọmọ náà ti kọjú lọ́dọ̀ bàbẹ́ àlọ́dọ̀ màmẹ́ nítorí ọrùn bí nìkan tán ní ìsìláàmù dẹ̀ kìí tányàn tó bá ti kírun tó bá ti kọ́ ọmọdún mẹ́wàá o ti ní ẹ̀tọ́ ká máa fún ẹlẹ́gbà kí ló wá ṣe láyé tó ní kírun ìyẹn kẹrẹ rẹ̀ bí àwọn sì ní wíkì ní ó fẹ́ lọ ṣe sẹ́rímọ́ní ìrìlìjọ tó fẹ́ lọ ṣe tó wá dẹ̀ léṣì débẹ̀ tó bá bá ni ẹwà padà sílé nìyẹn ọmọ ọdí tí kì bá ṣàánú ọlọ́run tàbí ma rí lẹ́lẹ́ ẹ̀dọ́bá tó fẹ́ máa ń lójúmọ́ o máa ṣàlọ́wàlá o máa tí ọba tó tọ́ sí ìdájú tó máa ní kíyàn tó lọ fi ní ara why all this now o fẹ́ jẹun wọ́n tó sọ fún bismillah dájú dájú náà lẹ́yìn ẹ̀dẹ̀kúnlẹ̀ lè jẹ́ náà

islam àti àwọn ẹ̀sìn tó tó yàtọ̀ islam wà categorize gbogbo other religion ojú ọ̀nà kan náà islam ẹ̀kan lójú òpó kan tó dé ẹjẹ́ tánà bí ń ṣe àkàwé fún àsọ́hábà sọ́lọ̀sọ́lọ̀ bí ò ṣe lè kọ tí ó lè kà tó ó mú jó fàlà oníṣẹ́ tẹ́lẹ́lẹ́ yìí ọ̀nà tó lọ báyìí ọ̀nà kan ṣe náà ni ó ṣe lọ straight nìyẹn ó wá tún fa ìlà sí apá kejì ìyẹn wá pọ̀ mẹ́lá tó fàyán pọ̀ gan ó ní ṣẹ́rá ilé súbùlù náà ilé yìí ilé ní sẹ́dé àwọn ilé súbùlù ní àwọn ọ̀nà tó píyẹ́lẹ́ẹ̀lẹ́ ẹ má tọ́ lan yadkhula al-jannata illa man kana hudan aw nasara bá ṣe wá ń paro islam láyé lónìí náà kan bá kóra wọn jọ náà láyé àwọn ànájọ ọlọ́run qalu lan yadkhula al-jannata ọwá ní ẹnìkan ní wà ìjánà jàrí máa dá mùsùlùmí lóhùn àti àwọn nàṣọ́rọ̀ alátẹ̀wọ̀ anáàlá ọmọ wà ìjánà tílkà àmà ní ìṣẹ́ hàn rọ́dù tó lágbára lọ́nà bá fún tílíkà máa ní ṣùgbọ́n ọlọ́wọ́ bá ní ròrí tí wọ́n lásán ni wọ́n sọ ẹ̀ tílíkà máa ní ṣùgbọ́n ọlọ́wọ́ ní ṣe wọ́n lọ́wọ́ náà sí lọ́fí fọkàn balẹ̀ sálì jẹ́ náà tílíkà máa ní ṣùgbọ́n àwọn tí wọ́n sin tó wọ́n bá dá tílíkà máa ṣùgbọ́n bẹ́ẹ̀ kóhun lòun tílíkà àtọ́gbọ́n afẹ́ wọ́n lọ́run tí wọ́n lọ́run ni wọ́n ń ní ṣọ́rọ̀ kò lè sẹ́fọ̀ láàrin ara wọn tí wọ́n lọ mú nínú ọdá pàtìjú á sọ pé ìwọ̀lá àmì mílẹ̀ kòlẹ̀ ha tí lọ píkì ẹnìkan ní kan kan ní ni a nominate as governor ní <laughs> ayé lásán nìyẹn ohun tó máa tán tó máa rojú ẹ̀ lọ́dọ̀ ọlọ́run lásán nìyẹn ohun. àmà ní ìṣòro kò ha dùn. wọ́n ti wá sáré jọ́nà kò lè ha dùn. ìdí àmà máa bẹ gbére tí ò sí àti náà. dùn kọ́ ọmọ ọ̀hánjá ti lè mọ̀sẹ̀kín ibi tọ́lọ́ náà pèsè kalẹ̀ olùpáyọ̀ ọlọ́run lẹni tí ò mọ Ọlọ́run tí ò sin Ọlọ́run tó ń sin tọ́lọ̀ ń dáwà ń rọ̀kan pé bẹ́ẹ̀ máa dé sí kúlì hàtú bọ̀rọ̀ hánà kan. ọlọ́wọ́ ní ká tó pẹ́sàn yìí sí wọn bẹ́yẹ́ táwọn náà bá lè jù sí wọn láì bí wọ́n ṣe ń gbọ́ yìí ọlọ́ni hàtú bọ̀rọ̀ hánà. hàtú bọ̀rọ̀ hánà kan. ẹ̀sẹ̀ rí hàn wá jẹ́ fírí pẹ́ ilẹ̀ wà lìjọ́ náà kì í ṣàmù sílùú. hàtú bọ̀rọ̀ hánà kan. tẹ bá lẹ́ẹ̀rí yẹn jẹ́ kárí. nǹkan tó fàdíkìn. ibi tẹ bá ti rí ẹ̀rí pé dúó gan ni wàá wà lìjọ́ náà kò ní àtúkù ìhànàkọ́. Ó bá ṣe lè jó tó ìwà bẹ́rẹ̀ àdìjọ́ náà wọ̀ tó ẹni hàn wá. àtúntò rẹ̀ ànàkùn. mo bá ṣe máa tẹ́wọ́ pàtó níwá bí rájọ náà wọ̀ tó ẹsẹ̀ rí ẹ̀ hàn wá. kò ní àtúntò rẹ̀ ànàkùn. mo bá ṣe mọ fọ́ pàtó níwá bí rájọ náà wọ̀ tó ẹsẹ̀ rí ẹ̀ hàn wá. àtúntò rẹ̀ ànàkùn. gbogbo ntẹ́yìn bá kà fún lànà tẹ̀yìn ṣe tẹ̀gbọ́ àrò pé lẹ́sẹ̀ إن كنتم صادقين قل هاتوا برهانكم إن كنتم صادقين هذا الإيفيدنسيز ilé tó ń fi ìdí rẹ̀ múlẹ̀ fà pé ìtàwà ń ṣe yìí tá bá tá fi nǹkan ní pẹ̀lú àná ọlọ́run àwọn ọ̀rọ̀ fi ń da bẹ́ẹ̀ náà wọ́n àkíkó ní irun wọ́n ní ẹni ọlọ́run bá kọ̀ ní kọrùn ẹni ọlọ́run bá kọ̀ ní kọrùn àkíkú ní àkíkú ní ẹni ọlọ́run bá kọ̀ ní kọrùn àwọn bàbá wa balẹ̀ wọ́n tún dá wákà kú ah, ní à ah, ní rọ́ǹsà máa pàtẹ́wọ́ ṣùgbọ́n máa kí ìrùn kú a máa ké òkú ẹ̀. olè ha jú búrí ánàkùn mìíkùn tó ń sọ dìkí iná bàlá bàlá mọ́ni àsìlámà wájì àhù líláàhì wàhùwà mú ṣọ́sìn in. ọlọ́nà ẹni tó wà wàlìjánà ni mo fẹ́ lísì kalẹ̀ fún iyo. bàlá mọ́ni àsìlámà. gbogbo ẹni tó bá ṣe ìsìlámù tó dúró jù sẹ́lẹ̀ fọlọ́run. wàhùwà mú ṣọ́sìn nù. ó táa ní kó ṣe ló ń ṣe kò fi nǹkan mí kún. Fọ̀lá fún ajẹ́rò ń darọ́ bì kí. Àwọn ènìyàn ló ní ládá tó fẹ́ gbà lọ́dọ̀ wọn ọlọ́run o. Wọ́lá. Kò sí pákéjì kankan fún àwọn tí wọ́n sì nǹkan ní o. Fọ̀lá ajẹ́rò ń darọ́ bì kí wàlá kọ̀ fún ìrànlẹ́ ìhìnmù wàlá. Ó mú yà ń ṣàzánú. Àwọn ọmọdé ọlọ́run bá parí àyà yìí sí alánukò sí fóbíà kankan fún mọ́sùlùmí wàlá ọ̀fún àléhì wàlá ọmọ ya ṣàzà alẹ́kọ̀ọ́fún alánukò sí bẹ̀rù fáwà alẹ́kọ̀ọ́fún àléhì yíom àwọn ní bẹ̀rù àdẹ̀ní banújẹ́ wàlá ọmọ ya ṣàzà anúrùn-ún àmọ́ tó fi ṣe bẹ́ẹ̀ yóò ṣe ó yà tó jù bẹ́ẹ̀ lọ bá ṣe àkọọ́lẹ̀. wọ́n láàkọ́ fún àlẹ́ ìgbìyàn wọ́n láàmùn yà ṣàzànú ọ̀ọ́n. ó wọ́n tún ti dé bí kò sí kankan lè ṣe láyé báyọ̀ kan wọ̀ ní balẹ̀ ìṣẹ́gun yìí náà ni ìṣẹ́gun yìí náà ni ìwà borí àwọn ọ̀tá yìí náà ni ó yá gbogbo ọgbà ọ̀tá pọ̀ sí wọn ni àwọn ọmọ náà gbèrè ilé ayé ayé wàhálà ní tó o lè fi gbogbo wàhálà ẹwà máa fi gùsọ́ bèèrè tè ní èmì tí wọ́n tí wọ́n wá ṣe ń bí ọgbẹ́ni jẹ́ ká kírun má dẹ̀rù kúbà náà ti máa kú náà tẹ́lẹ̀ inú ìsìláàmù gbogbo ẹwà fáwà ó ìjọba dẹ̀rù kúbà ní ṣùgbọ́n ìwà kò gbọ́dọ̀ kíkú kíkú kan ọlọ́run ò dá ìwọ láti wá yà gan kúmọ́ ọ̀dẹ̀fẹ́ wà nìjánà ọlọ́run òfẹ́ wà nìjánà òfẹ́ rí wàhálà kankan láyé ọ̀dẹ̀fẹ́ kú àwọn mùsùlùmí ti palẹ̀ wọ́n kalẹ̀ tẹ́fà à ń kúta ìkúbá ìlìsìn bísmìlá àwọn fi mọ́dá kúṣẹ́lẹ̀ nínú ìsìlámù torí pé ó bá ti sọ pọ́ bismillah inna lillahi wa inna ilaihi raji'un ó ti ni bá wá ní ti kú <laughs> ó ti yá náà nìyẹn wọ́n lè kó tọ́kọ́ tó ti máa yí kú ẹ̀kọ́ táwọn ọlọ́dọ̀ náà wọ́n fẹ́ ro Wàláwọ́lájẹ́rùgbò ìdàrọ̀ bí i wàláhọ̀ fún ní alẹ́ ìhìn wàláhọ̀ ya ṣàzánú. Dáhùn jù ní kìkan, ó sẹ́ta gan, ó ní ó máa ń wúyàn lórí inú mi máa ń dùn pé mo jẹ́ mùsùlùmí ah inú mi máa ń dùn gọ́gọ́ mo jẹ́ torí ẹni tí mo káàánú ẹ̀bù lájẹ́ ẹni tó wà nígbò láàrẹ̀ ní ìmá pípẹ̀ tó ń tí tí ò ṣe sáàmù hamidina lọ́ra anna muslimu náà ẹni tó sikh mi káàánú ẹ̀tù ẹni tí ò ṣe sáàmù hamidina lọ́ra láàrẹ̀ ó wá ó lè lọ ṣùgbọ́n kúkúrú kéèyàn wá sin kan mílẹ̀ yẹn ọlọ́run ha tó bá lọ kú lójijì hamidina allah anna muslimuna hamidina allah anna muslimuna dúpẹ́ bọ́lọ̀ tó ṣe wá mùsùlùmí o Hadana Allah lásìnà mú ṣíríkìína. Ọlọ́run bá tọwa sọ́nà ó ṣàánú wa, àwọ̀ sí nínú ẹni tí ń sọ bẹ̀kú tọ́bọ̀rọ̀ tọ́bọ̀wọ̀kúbọ̀ káàkiri, tójúbọ̀wọ̀kúbọ̀ kiri sẹ́nìkan wá rí

wọ́n bá pẹ̀lú pé ọ́nà yẹn gọgbọ́n àwọn fẹ́ rí ẹ̀ kò sí wàhálà jẹ́ wa bá wọn ìgbà tó dé ló bá pẹ́ tó fẹ́ rí fún nìyẹn ah, àyà wọn ń já wọn ti ń gbọ̀n lẹ́sẹ̀ ní àkílì wa dé ẹ máa sin lọ́hùn gbogbo fàbú ni wọ́n fẹ́ kí ìyá àgbàlagbà wọ́n fẹ́ kí yáyà parí iṣẹ́ síbi tí ò já ni tán bá ti rẹ̀ àwọn níyè tá ní ọmọ ọmọ ọmọ tẹ́rù ní máa bá pé kó má sunkún ọmọ kó má sunkún ọmọ ọmọ àwọn agbébẹ̀rù kan dé ẹni tó wáyé kọ báyá kò délé ó lè ti kú lọ́nà tẹ́yìn kò mọ̀. hamidina lọ́ra anna muslimuna adana lọ́gùn lásìnà mushrikina. ilé ló ṣe ń dùn mí fọ́pọ̀lọpọ̀ ọmọ ya mùsùlùmí kan táwọn ọ̀tún ó ń tajà ọjà fèsì wa dọ́ọ̀lù it is normal.

na muslimuna. Àdúgbò kò ṣe wá lẹ́ni tí ṣe nǹkan mi Kàfá ṣàrọ̀fá. Tó ní fàánú tó ní ìfún. Wà á zọ́. Tó ní ń sa láyé. Wà á ti sáàsá. Gbogbo àwọn lana. Kọ́ lana. Gbogbo á jẹ́ ṣàwà gbogbo akọ́lá àlìjẹ́ mọ̀ádùn tàà kọ̀nù mọ́sálásí káàkiri gbogbo akọ́ gbogbo akọ́lá máa jẹ́ láàrín ọ̀dùká tó kúrò láyé kọ́dà gbogbo tó wà láyé kọ́ ló máa láǹfààní àti bímọ. gbogbo akọ́lá wa láǹfààní àti àti ní ṣùgbọ́n pé a ti ẹ̀jẹ́ mùsùlùmí. Kàfá àṣàràfá ń. Wà á zán. Ìsìláàmù ẹ̀mú dáadáa máa yẹ kí n. Wà ti zàzán. Nǹkan máa ti ìsìláàmù tó máa ń ba ìsìláàmù jẹ́ mọ́. Bàyín na mi ná rahama ní dínà. Bàyín na lànà mi ná rahama ní dínà. A ló pẹ́ pé a ní ẹ̀sìn látọ̀dọ̀ ọba tó dá ayé àtọ̀run nínú tí ó mú tí ìsìláàmù fi jẹ́ ìbẹ̀rù tẹ́ ní àwọn èèyàn ipé ìsìláàmù ti láti wá kọ́ àbàjẹ́ ìsìláàmù ikọ̀ yanha anil fahisha ikọ̀ ìbàjẹ́ wal munkar wákọ̀ ogun tí ò dá nínú tí ìsìláàmù wákọ̀ ṣìnà ṣíṣe. Alátàkí ọ̀rọ̀ zina. Wọ́n lè gbọ́dọ̀ ṣe ṣìnà. Iná òrò kánà fàáṣìṣàtà òrùn wàsá àṣàbílà. Ó bá ṣe tó kó ilé ìsìn àwọn ọkùnrin wà ní àfígbàtà lóbi àwọn náà wà láyé sí wọn. Torí pé tó bá ti ń di pé ìròpọ̀ ìdàrúdàpọ̀ ṣẹlẹ̀ láàrin wa, ṣètọ́ ọkùnrin jókòó sẹ́gbẹ̀ obìnrin olóbìnrin kẹ́rẹ́kẹ́rẹ́ wọ́n fẹ́ gbẹgbẹ́ra wọn anáwọn èèyàn wọ mọ́tò from one bus stop to another wọ́n dẹ̀gbà nọ́mbà ara wọn obìnrin àtọkùnrin àfígbà tí wọ́n ti mọ́ra rí nìkan wọ́n ti bẹ̀rẹ̀ ránà Islam ò fẹ́ rú ẹ̀ torí ẹ̀ àwọn òfẹ́ Islam àwọn òfẹ́ ṣẹ̀rí àbá dé lápẹẹrẹ kánípò òfin ẹ̀sìn lọ́bá fi ń túkọ̀ ìlú kí sì máa dé nìlú yẹn ẹ káàkiri àgbáyé ìlú ló ní fọkànbalẹ̀ jù lágbáyé ìlú tí wọ́n ti ń lo òfin ẹ̀sìn Islam yìí gbogbo àwọn ẹ̀wà náà tí lọ sáàjì náà kúkú ọ̀hún náà kúkú business ẹ̀ ti gbá ilẹ̀ lọ kírun wọ́n náà ṣe máa jí nǹkan àtọwọ́ bá bá ẹ̀ ń bẹ̀ ni wàá bá lórí ilé azani kò sí tó kan tó ní ńlẹ̀ òun fẹ́ lọ sájà fẹ́ lọ kírun wọ́n lẹ̀ fẹ́ rajà wà kò sí ká lọ kábọ̀ ń bẹ̀ kó jẹ́ ọmọ ààrẹ orílẹ̀-èdè bí tó ti wá wà á gbé ọwọ́ táfùrúkù délé káàgì tò ṣẹ̀rẹ́ ìsìláàmù tako lè jíjà ó tako ṣìnà ṣíṣe ọ̀záni ẹ̀dùn ọ̀záni ọgọ́rọ̀ àwọn tààdẹ̀ ń bí tí wọ́n ṣe nǹkan ní ìsìláàtọ̀ ọlọ́run lórí ilẹ̀ ayé àwọn owó tí wọ́n jí àtọwó orílẹ̀-èdè lọ́pọ̀lọpọ̀ wọn ọ̀rún àwọn èèyàn wọn ẹlọ́gbẹ́ lọ jígbí wá ẹlọ́dàgbà gba kọ́ntrátì máa ṣe kó wẹ̀wà bílíọ̀n tíndíndí torí ẹ̀ náà ló pàtẹ́ sí máa wọ́n lé òkè wọ́n lé òkè kọba lè blọ́ọ̀kì gbogbo àwọn atrocities yẹn ṣẹ̀dá ìsìlámù wa sọ fún ẹ ìmọ̀ máa máa ṣe kó sípà lórí mímbà rí kódà kí ààrẹ orílẹ̀-èdè wa kí jùmà àwọn sọ pé ẹ̀tọ́ aráàlú owó wa ẹbọ́ wa ṣe bó ṣe tá àti bó ṣe yẹ ẹ̀tẹ̀rọ ọlọ́run lórí wa rẹ̀ máa jábọ̀ fọ́lọ́run akínkú iṣẹ́ wà sílẹ̀ àwọn máa ṣe fún wọn tọ́wà wá ààrẹ ní pé wọ́n tó kọ̀rọ̀ káàkọ́ pé ó ti wà lọ́pọ̀ tí ti báyìí ẹ̀yí ìlú ikẹ́ dágúsọ̀rọ̀ ìwà ń bí àwọn náà fẹ́ kọmọ́sáráṣí ńlá àfẹ́rànlẹ́ ńlá ní pẹ́tẹ́ àwọn mùsùlùmí ò ní ẹgbà ṣerú ẹ̀ àwọn kan ń ṣerú ẹ̀ lábẹ́ wọn bọ́ ṣe rí pé owó kékeré jọ mùsùlùmí lójú tọ́bá tí wọ́n fẹ́ràn sí nìfín tọ́bá ti gbé 2 million naira wọ́n bàbá mọ́ máa pariwá àwọn sínẹ́tọ̀ wa kọlọ́bà ọlọ́rẹ̀ ní wọn wọ́n ṣe takuntakun aha ọfà gudugudu méje yẹ̀yà mẹ́fà ọfà ní o tún mílíọ̀n náírà lọ́wọ́ bílíọ̀n òsìlọ́sọ́dà ara yìí ní méjì péré lọ́dọ̀ títí wa owó tí ọ̀nà kẹ̀kẹ́ na fẹ́ àbọ̀rà lẹ́kọ̀ọ́ káyọ̀ máa wà rà látọ̀dọ̀ yìí students mi kan bí oní ló sọ wípé òun ra ọ̀kadà mo ní èlò ó gba change nínú 1.3 million bajaj mo ní inna lillahi wa inna ilayhi raji'un àwọn èrò owó burúkú yẹn na ma wá donate sí mọ́sálásí sọ́dọ̀ àwọn ìmọ̀ tó pàwọ̀ ní sọ fún ọkọ̀kan lọ jalè torí pé tọ́wà gbówó tó pọ̀ jù wá gbẹ̀rù wá bà wá náà pé á sífẹ́nẹ́sì tọ́wọ́ bá olówó lè jẹ́ àyàmọ́mù máa já èrò máa bà wá pé á ah, ṣé ní ṣòwò tí ọkọ̀ fi ṣe títì rí <laughs> islam ò fàyè gbàbàjẹ́ wáyídá wáyídá fáìlú fàáhíṣà táwọn kọlù ìwàjádìnà aléyìnhá àbá àná wàlọ́hù amárọ́nà bìhá قل إن الله لا يأمر بالفحشاء أتقولون على الله ما لا تعلمون إذا فعلوا فاحشة قالوا وجدنا عليها آباءنا tí wọ́n bá parọ́ tí wọ́n bá jalè tí wọ́n bá kẹsìnà tí wọ́n bá mutí tí wọ́n bá tatẹ́tẹ́ táwọn ọlọ́bẹ̀ ọlọ́n bá wá ká wọ́n aláhùntà bàbá tàwọn ṣe nìyàn tàwọn kọjú bá nìyàn wọ́lọ́hù àmárọ̀nà bí ha wọ́n fọ́ ọ̀rọ̀ lójú wọ́n lọ́lọ́ ló dẹ̀ fún aláṣẹ fẹ́ràn máa ṣe bẹ́ẹ̀ kul inna Allaha la ya'muru bil fahsha aláwọ̀ ní káwọn níbi ọlọ́run sọ fún wọn pé ọlọ́run ọba tiwa la ya'muru bil fahsha kì í faniláṣẹ ìwà bàjẹ́ ìsìláàmù ti tiwa kò fa ìgbàbàjẹ́ àwa kìí rí gbọ́sẹ̀ lẹ́sẹ̀ ọmọ ẹlòmí ò gbọ́rù bá ẹlòmí kìí rí gbẹ́ òun náà pè ní gbọ́sẹ̀ lẹ́sẹ̀ ọmọ káwà pẹ̀lẹ́ rẹ̀ káwà ní ẹsẹ̀ rẹ̀ mọ́lẹ̀ rárá tẹ́lẹ̀ àwọn bàbá tí wà àwọn ìyá tí wà tí wọ́n tọ́ wa ni wọ́n fi tó bá mú pẹ́ńsù wálé láti skul tí àtọ̀sí tí wọ́n rà fún ẹ̀ wá wá tẹ̀lé ẹ̀dẹ́ skul jọ́ kejì kí ló gbélé ìdẹ́nu bá jẹ́ ń bọ́dọ̀ tírí níṣó torípító ní bẹ̀rẹ̀ nìyẹn ìsìláàmù nìyẹn ìsìláàmù ti ti wá òfà ìbàbàjẹ́ gbogbo ìran àwọn ẹ̀sìn tó wá káyé ìbàjẹ́ ní foundation wọn Allah ìkówó mi oríṣiríṣi àwọn atrocities tí ò ṣe kàtán. kò lè a máa rọrọ bí ibi ilẹ̀ fi ń sọ. tọ́lọ̀ ti wá pa aláṣẹ ni pé. a máa rọrọ bí ibi ilẹ̀ fi ń sọ. fínre láàrin fúnikálukú lẹ́tọ̀ọ́ rẹ̀ ní ìsìláàmù tí wá wá kọ́. a máa rọrọ bí ibi ilẹ̀ fi ń sọ. ìsìláàmù tí wá ló kọ́ akókò tí dára táwọn òbí ẹ̀. wà á bí. òbí tí kàbá sí. àkìrámakọ́mọ́lá. òbí ìyẹ́ ẹ̀yẹ àkókò jìnà sí o àkókò ṣọ́ra fún ìyẹ́ ẹ̀yẹ òun ló ń gbé ọwọ́ lé ògo rẹ̀ ó bá ti jù báyìí lọ <laughs> ìsáàmù sáré rárá máa rẹ̀ èrò kèrò sí ìyá àbí àmọ́gọ́gọ́ bí ìbìlẹ̀ bí sán ìsáàmù sáré ní ẹjẹ́ bí pọ̀ ibòmínà sọ́nà wọ́n bá lè máa rí ẹtú jẹ ní wọ́n lè máa rú gbà lọ́wọ́ tí ó bá ti ṣe dára táwọn bí ẹ tó ń ṣe síyà tó ń ṣe sí bàbá iléyà ló ń bọ̀ yìí bó jẹ fẹ́ ẹran fún dájí ẹ o fẹ́ ẹran fún ọmọ ẹ o fẹ́ ẹran aṣọ fún wọn o fẹ́ tún léṣe níbo mi sọ ti wú ẹ padà pé máa jìnà sáwọn ẹbí ẹ o ìsáàmù dẹ̀ ní májọ kó kun ẹbí já gbogbo tó bá lè ṣe tó ẹbí ti máa dúró mójútó ẹwà wò báwo ni ìsìláàmù ṣe wá ní jẹ́ ìdẹ́rùbà tí wọ́n lẹ́yìn. àtàkùnlọ́gà lẹ́bí tàṣà àlúnàbìhì ìwàlẹ̀ àrọ̀há. ẹmọ yá mi mùsùlùmí à ní pọ́blẹ́mù ìsìláàmù òdẹ̀ ní pọ́blẹ́mù. bọ́lá ṣe já ìsìn wa tẹ́sìn wa pé tó dúró gírí òun ló bíbẹ̀rù sẹ́ni àwọn èèyàn lágbàáyé o. má wàá torí ẹ̀sọ́ pé ẹnu ti ń kùn wájú òun nǹkan mí ṣe kò sí tó fẹ́ ṣe kò sí replacement fún Islam kò sí Islam kò sí bàdílù fún Islam gbogbo nǹkan láìlẹ́ tó tó bá bọ́ lọ́wọ́. ìkòlì sẹ́yìn ní ìdá fàárọ̀ kìtà orin wà dùn. ìkòlì sẹ́yìn ìdá fàárọ̀ kìtà orin wà dùn. gbogbo nǹkan láyé tó tó bá bọ́ lọ́wọ́ yàn láyé èèyàn lè rí ìfẹ́sìnàtì kó tó tó máa dájú. ìdá fàárọ̀ kìtà orin wà dùn. kọ́kọ́ kọ obìnrin mi ò ṣeéṣe pé kọ́ ló fẹ́ kẹ́lì

لله فاقة من عوض. Ìtàn ẹni tí ayé rẹ̀ ti bàjẹ́ ni when I was a Muslim. Aláìsàléláàkì. Kò sí nǹkan míì tí ìsìláàmù bá ti bọ́ lọ́wọ́ ẹ, kò sí tó ẹbí rọ́kù ẹ. Aláìsàléláàkì. Àjọ́nà ti bọ́ nìyẹn. Aláìsàléláàkì. A lè máa fọwọ́ bẹnu sọ́nà. Aláìsàléláàkì. Nígbà tó rí tó

tẹ́rù wá ń bà wọn àléhì mọ́sọ́látọ̀ sáà ẹ̀rù wá ń bà wọn ará bí i pé àwọn ará bí i onídọ́nà àwọn méjèèjì o àwọn méjèèjì pé wá ní kúrò nílùú ní ọ ọbẹ̀ gbagbára lọ́wọ́ yí ní torí ẹni bẹ́ẹ̀ náà dà kàrí àyà iná ti jẹ́ tọ́nà tó kí wàádà lọ́hùn lẹ́bí na ámànù wàádà lọ́hùn lẹ́bí na ámànù minkum wa amilu salihati la yastakhlifannahum fil ard kama sakhlafa alladhina min qablikum ọ̀nà bá ni wàádà lọ́hùn lẹ́bí na ámànù minkum onú ọlọ́run bá ṣàdéhùn fáwọn tí wọ́n bá páyọ̀ ọlọ́run ọba ọlọ́nà òwe tí àdéhùn fún wa ẹbí ó gbàdéhùn yìí káfífà ní àdéhùn tó ní agbára ní àwọn pípì iná ń kà àwọn tó ma ọ̀rọ̀ bí yà wà nínú wọn tí wọ́n kéwú nìkan jẹ́ pé àwọn kan wá ń sọ lábá arabic language ni wọ́n fi kọ́ láti bẹ̀rẹ̀ àwọn new testament wọ́n fún wa ní mo ní tó jẹ́ arabic ni wọ́n fi kọ́ àwọn gideon náà ni wọ́n ṣe wọ́n ṣe english ẹ̀ kò bẹ́ẹ̀ fẹ́ kan lágbàáyé tí wọ́n ṣe tí wọ́n fi kọ́ èdè arabiya arabic language is a language english jẹ́ language bí yorùbá language anybody lè lè kọ́ ọmọ ìbọn sọ yorùbá ṣe kò yí náà kan sọ pé yìnbó kan wà tó so ilé yàn ṣe kò ń jẹ nǹkan tó jẹ́ ma àwọn mustachirku na orientalist wọ́n ní university tí wọ́n kọ́ àwọn yàn lórí kìí ṣe nǹkan nínú èdè nínú dáàṣẹ́ nínú ẹ̀sìn wa tán fi gbogbo ẹ̀hàn wọn kèfèrè kọ dictionary 25 years ló fi ń káàkiri gbogbo àárín àwọn mùsùlùmí tó ń jòkó mọ́sálásí tó gbogbo nǹkan pa wá ó dẹ̀ kọ dictionary kò dẹ̀ gbàgbà ó dẹ̀ kọ pẹ̀lú Arabic language sọ eléyàn ń ṣe kí ní ẹ̀rù tó ń bà wọn ara bí ní pé ẹgbáyà wa'ada Allahu alladhina amanu minkum wa amilu salihat alábá ló ń ṣe wa wa amilu láyẹ́sẹ́ kọlífà náà hùn kí ni sọ́lọ̀ àbálọ̀ òjìlájẹ́ òun ni láyẹ́sẹ́ kọlífà náà hùn fi àrùn kàmà sákọlá fọ́lẹ̀ bí iná mi kọ bí lè hí aláàdéhùn tó ń ṣe fún wa ni pé òun máa padà fi wá

tó bá tẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n kì í ṣe ìbẹ̀rù àwọn èèyàn ní pé ha ṣáwọn wá ní rẹ́lífàtì mọ́ ṣáwọn wá ní rẹ́lífàtì mọ́ bọ́rọ̀ islam ṣe rí tó dẹ́rù bàmí èèyàn kàmá sákàlà balẹ̀dì ìnàmì nǹkan bílẹ̀ hìn. ó ní bò wọ́n ti ṣe fáwọn tànà táwọn ọ̀dá gbógun tì wọ́n pẹ̀lú ẹ̀ náà fàbólógún wọn já sí àwọn mọ̀síta àwọn ọlọ́padà wá borí àwọn ọlọ́padà wá jogún ayé. wàlá yóò máa kí lánà làwọn ọmọ tí làwọn ọmọ lẹ̀bi rìn tàbọn làwọn. àkọ́kọ́ nìyẹn ọlọ́ni àdéhùn ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n lẹ́yìn máa kí nàìjíríà làwọn mọ́. yìí náà ọmọ lẹ́dẹ̀rẹ̀ sábà ọ̀làhùn. ọlọ́ni ẹ̀kú sáàmù tó ń jọ́nà sí fún wa yìí òun sì ń bọ̀ wá gbà wá máa rí yẹn máa fẹ́ láì mùsùlùmí ẹ̀kọ́ kan bá lẹ̀ jẹ́ kọ́ máa kọ́ máa ṣàn tán kọ́ káàkiri mọ̀sáájì ní gbogbo ẹ̀jì máa dì gbogbo ẹ̀jì máa dì wọ́lá yóò máa Àdéhùn ọlọ́run yẹ̀mí kọ́ ni mo sọ bẹ́ẹ̀. Wàlá yóò máa kí náà làwọn ọmọ dínà ọmọ lẹ̀bí rí tàbọn la ooo. Àwọn ọmọ ayé máa jáyà wọn, ẹ má káà sókè mọ́, ẹyé sá máa

tó wọ ìwọ̀kúwọ̀ ní gbogbo skẹ́ẹ̀tì lófò sókè pínpínpínlẹ̀ gbogbo ọmọ lókó títà yìí kò ní problem pẹ̀lú lẹ́tọ́rà kankan kò ní ìṣù kankan wọ́n nítorí àwọn ọmọ yẹn pé àwọn senate kan wá jókòó kí láfẹ́ ti lórí ọ̀rọ̀ àwọn ọmọ yìí títí náà àwọn ẹgbẹ́ tí ọba aṣẹ́wò ní bí ní rárá o senate ò ń jókòó lórí ilé yẹn ṣùgbọ́n ọmọ ẹlẹ́ha tí ò dáwà alákankanlẹ̀ tí ò níjọ̀gbọ̀n kankan tó ṣe òun náà máa bẹ̀rẹ̀ sí jókòó lórí ẹ̀ can we allow that get to to sit in that example uh, eh, hall with that you know thirty uniform uniform wa ló jẹ́ thirty fún ọyẹ́ o nìkọ́ ẹni kó bìnrin bọ́sẹ̀gbẹ́ kan lẹ́ṣọ́ra wà náà obìnrin ẹwọ́ ẹ̀kì kàjọmọ̀ ẹ̀ gbogbo tó fi jẹ́ registration ṣe wọ́n jókòó rẹ̀ sí lecture àwọn lẹ́ṣọ́ra dẹ̀ wọ́n fún àwọn pẹ́lẹ́ ha wọ́n ní admission ó ti wà bí 200 level 200 level kí ló wá ń tó kù sí ẹ̀kọ́ jẹ́ tó tẹ́wàá fẹ́ ṣe ń jàmbá kí ló dé kò ní kí lẹ́jọ́ rà bójú wọ́n máa kí wọ́n ti bọ́sẹ̀ lọ́jọ́ wà nínú kíláàsì kò dájọ́ bọ́sẹ̀ lójú àti why tó mọ̀ fún wa jẹ́ problem tẹ́ wá ń pè mọ́ra rẹ̀ ní improper dressing kí ni ò proper nínú mọ́ rẹ̀ Wàlàyé máa kí náà làwọn mọ́dínà ọmọ làbírí sádọ̀ làwọn. Ẹ̀sìn yẹn tó ń yọ́nú sí yẹn, òun bọ̀ wá gbà wá láàyè. Wàlàyé bá di lànà mẹ́mbà. Ọmọ lẹ̀bí sádọ̀ làwọn. Ẹ̀sìn àwọn mùsùlùmí tí mo yọ́nú sí yẹn, òun bọ̀ wá gbà wá láàyè láti rí ṣe dáadáa wala yubaddilannahum min ba'di khawfihim amna. ibi torí ìpèpè sẹ́sìn náà náà ṣe papá lára ń jọ kí ní àná ẹjá padàgá lọ kà tán wọ́n pa wọ́n dẹ̀ gé kélékélé ọ̀n ní ìsòkú ẹ̀ ẹ lọ kà tán kẹ́ ẹ lọ́wọ́ tó ti fojú àwọn mùsùlùmí rí sẹ́yìn tó ti fojú àwọn bàbá àná rí sẹ́yìn àwọn kan náà ṣọdún tí wọ́n yìnbọn pa brọ́dà tó ń lọ jẹ́jẹ́ jẹ́jẹ́ ọmọ ya mùsùlùmí tàjọ ń kírùn ewọ́lá mùsùlùmí ṣe rí tó dìjọ̀gbọ̀n ní gbòrò iléyá ló ń bọ̀ yìí business gbogbo àwọn èèyàn máa gbéra sọ ní táwọn ẹbá dé business àwọn èèyàn máa gbéra sọ ní gbàdájá gbogbo ń tẹran léyá lọ́wọ́lọ́wọ́ báyìí gbàdájá gbogbo ń tẹran léyá ó máa ń tó aláta ńkọ́ onírẹsì ńkọ́ a àdípọ́sẹ̀ ó ti yóò ní mẹ́mọ́ nínú Ramadan ó tún tó jì aṣọ ńkọ́ alhamdulillah báwa ṣe rí nìyẹn ẹ wo àwọn nǹkan àmì tó kù láyé tó bá ti dé báyìí ó gbé wàhálà dé gbàgbàgbàgbàgbà ìrẹ́rù báyìí àfilí ìsìlámì kan fún ọ̀hún. ìmọ̀mù wọlé yẹn ní tó wá ń kí àwọn èèyàn lẹ́tẹ̀ẹ́ nígbà ọdún ẹ̀yọ́ ń bá àwọn èèyàn jagídígbò. àfilí ìsìlámì kan fún. ìbẹ̀rù wọlé ní ẹ̀sìn aláfíà ni. ẹ̀sìn aláfíà lẹ̀sìn wa gbogbo tó ń dẹ́rù bá àwọn èèyàn yẹn ti hì gbogbo tó wà ní ẹ̀sìn táwọn bá fi lè دينهم الذي ارتدوا لهم ولا يبدلنهم من بعد خوفهم أمنا الله أن الله Ọ̀la yóò bá dín àná wọn. Ọ̀tọ́ tó máa jẹ fáwọn olùgbàgbọ́ òdodo àwọn mùsùlùmí òdodo ẹjá fọkàn balẹ̀ àbíṣírò ẹjá máa dùnnú. Wàlá yóò bá dín àná wọn. Ẹjá wà nínú ayọ̀, àwa kọ́ ni Boko mùsùlùmí kọ́, Islam wá against it. Àwa ni bandit. Àwa kọ́ ni bandit. Ẹ̀sìn wá tako. Wàlá yóò bá dín àná wọn. Kódà ẹ̀sìn wa ò ní ká negotiate ìyàtọ̀ wà láàárín àwọn tí wọ́n ń jí ní pé tí wọ́n ń pààyàn tí wọ́n ṣàwọn ṣe kúṣe àti àwọn ìjọ tí wọ́n wà ní Niger Delta lọ́hùn kéèsì ọ̀tọ̀ọ̀tọ̀ ní kéèsì àwọn àti wọn bóyá kò yé bọ̀dá gùnmí náà fi ń rò pé kí amnesty jọba pè wọ́n wọ́n fún amnesty ọ̀rọ̀ tí wọ́n yàtọ̀ sọ́rọ̀ àwọn ará Niger Delta bọ̀dá tó gùnmí bóyá kò yé wọn ẹfà sí lórí yàtọ̀ sí èmi jẹ́ pé kẹ́ẹ̀kì gẹ́ẹ̀tẹ̀ tí mọ̀ ń sọ torí pàwọn ará anájáde tàǹtí wọn àwọn yẹn orí ilẹ̀ wọn wọ́n ti ń wa epo wa oríṣiríṣi kùsà tí wọ́n wà tó jẹ́ gbogbo omi wọ́n ti bàjẹ́ ilẹ̀ wọ́n ti bàjẹ́ wọ́n lẹ́ẹ̀tọ́ àti kígbàjáde síjọba kí náà náà wá fẹ́ jẹ bá náà ṣe fẹ́ ṣe níjọba fi fún ẹni amnesty ńgbà náà àwọn tí wọ́n rán lọ léèwé àwọn tí wọ́n gbẹ̀ páwà tí wọ́n gbà síṣẹ́ ẹ̀tọ́ fún wọn sálárì ẹjọ́ ẹjá bẹ́ẹ̀ sẹ́wọ̀n fáwọn ẹni nìyẹn nìsìn àwọn tó dominate bẹ̀ẹ́ kìí ṣe mùsùlùmí ń tá ń pè ní islam yẹn justice wà ní islam tẹ́lẹ̀ mo ṣe dájọ́ yẹn wá bẹ́ẹ̀ àtòótọ́ mo ti jẹ́ islam yẹn àwọn ilé tí wọ́n ń pààyàn káàkiri kí náà wọ́n béèrè fún nǹkan wọn níjọba ń lò ń jẹ wọ́n lórí ẹ̀ tó fi wá ní àbíkọ́ wọn máa dàrú tọwọ́ bá àwọn ilé dàrú tí wọ́n pààyàn kiri yìí tó bá jáde tó rọ́ọ̀bù tó ṣe kíní kan di ọwọ́ ẹ̀ yìí tó bá yẹ pé àkọ́jú ọwọ́ àtẹsẹ̀ mínísíláàfì ní parípaṣẹ́ yìí tó bá yẹ pé ó ń dúkokò máwọn èèyàn tí wọ́n dẹ̀ ń tọ́ ń dá àwọn èèyàn lọ́nà tí wọ́n dẹ́rù bá àwọn èèyàn kí wọ́n kàn wọ́n kàn torí pé bẹ́ẹ̀ ni méṣe gbẹ́ni sọ́dọ̀ pé bọ́ṣe kan jésù rárá anábí ọlọ́run alẹ́ ìsọ́látọ̀ sára wọn kan wọn ohun àwọn ọ̀tá fẹ́ kan wọn lòótọ́ wọ́n fẹ́ ṣe wọ́n ṣe kúṣe wọ́n fẹ́ jẹ̀yẹ wọn anábí ọlọ́run وليمكنن لهم دينهم الذي ارتضى لهم ọlọ́ọ̀bá ní ẹ̀sìn yẹn òun bọ̀ wá gbà wá láyà máa. وليبدلنهم من بعد خوفهم أمنا. alánilẹ́yìn náà ìdẹ́rùbà táwọn ọ̀tá ń dẹ́rùbà mùsùlùmí ìdúkokò tí wọ́n ń dúkokò máa mùsùlùmí ọlọ́run bọ̀ wá gbà òun mú fọ́kànbalẹ̀ wà bá wa lè bá dẹ̀ ọ̀fẹ́ ṣùgbọ́n lọ́wọ́ wá fi má jẹ̀mú kalẹ̀ yàbùdúnà ní yàbùdúnà ní láàyè ṣíríkú nà bí ṣe àà ìgbà tí pẹ́jẹ́ mú ṣùgbọ́n mo bí ọlọ́run àti iná àti ọlọ́run já lẹ́tọ̀ọ́ sàtàrà ọlọ́run. yàrá bójú náà ní. ọlọ́run ní mùsùlùmí tó máa lẹ́tọ̀ọ́ náà ni mùsùlùmí tó ń sin òun ọlọ́run bá lóòótọ́ lóòótọ́. yàrá bójú náà ní. mùsùlùmí kírun kírun. yàrá bójú náà ní. mùsùlùmí tó ń gbá rẹ̀. yàrá bójú náà ní. mùsùlùmí tó gbọ́ ọlọ́run lọ́kàn. yàrá bójú náà ní. mùsùlùmí tó pọ̀ òfin ọlọ́run bá mọ́. yàrá bójú náà ní. mùsùlùmí tí kì í dúró dédé pẹ̀lẹ́ sí rẹ̀. láàyè yushrikuna bí shay'an la yushrikuna bí shay'an. àwọn ní tí ò mú nǹkan ní fọ̀mẹ́sìn rẹ̀ tí ò ṣe ìsìlámù kó mùsùlùmí mi ṣe ìsìlámù tó tún ṣe pa Allah kí ló sọ̀nà ọ̀dọ́ mi ní sin wà nínú ẹgbẹ́ òkùnkùn ọlọ́mbà àṣẹ ẹgbẹ́ òkùnkùn onígbà tó ń wọ́ skúù ní ọ̀rẹ́ ọ̀yà lórí ní ṣe tí ohun kúrò ń bẹ̀ ṣe wà sí fún ọtí jẹ́ nínú wọn rú rẹ ẹ má lọ wágbára òkùnkùn kankan bí kankan. yọ́bù dúnà ní. tó bá fẹ́ lẹ́sùn sí fọkànbalẹ̀ ọjọ́ iwájú nínú sáà. láyé jírí kú náà bí í ṣe àá. sáàmùlù kan ni wàá máa ṣe òdífin kan ní ẹ̀kọ́. wọ́n máa ń kà fọ́rọ̀. àwọn ni gbogbo ẹni tó bá tún dọwọ́ rú tó ṣe nǹkan ní. wọ́n máa ń kà fọ́rọ̀ bá dàdálíkà. gbogbo tó bá tún ṣe nǹkan ní kẹsìn rẹ̀ lẹ́yìn tó bá dẹ́hùn yìí. kà fọ́rọ̀ bá dàdálíkà fáwọn láàyíkà homo olífàásíkún. àwọn náà rẹ̀ lè náà fò sí àwọn ọ̀daràn ọlọ́mọjọ́wá lọ dáa ọ̀nàmọ́jọ́wá ní kò kí o. wà kúlù kẹsìrín ní. já parí rẹ̀ síbí lónìí. fàyínà tí ìnà yẹ jí gbogbo. kúlù kẹsìrín. kúlù kẹsìrín. fàyínà tí ìnà yẹ jí gbogbo. gbogbo tó ti bàjẹ́ pátá láyé. wà kúlù kẹsìrín. gbogbo ohun tí ò nọ́mà láyé tó ń ṣẹlẹ̀ láwùjọ. wà kúlù kẹsìrín. gbogbo òṣòro tá a ní lórílẹ̀-èdè Nàìjíríà. wà kúlù kẹsìrín. solúsàn wà fún ọ. wà kúlù kẹsìrín.

kájòkó owó ta máa ná yẹn fún election yẹn àti tó ní kájòkó máa gbé sẹ̀bẹ̀rẹ̀ sí ná owó dánù owó dánù owó dánù sọba ná bí sọba ná àti tó àwọn ìjọba náà máa gbé fún INEC àti tó ní kájòkó máa bẹ̀rẹ̀ mọ́tò campaign gbogbo ẹ̀ tó yẹ pé àrọ́gbẹ́ ẹ̀dá àwọn ẹ̀mí kan bá lọ àwọn dúkìá kan bá lọ àwọn ẹlòmí àtàrẹ̀ ẹ̀dẹ́jọ́ arìnlẹ̀ àwọn mí àrẹ̀ gbéra sọ lódìdì instead of that ní ṣẹ̀rẹ̀ àtàrà ẹjá wo a máa ń wo tara rí pé charisma rẹ̀ gbé position ìwọ wà ní báyìí ìwọ wà ní báyìí lápẹẹrẹ ní ọ̀fẹ́ mú lápẹẹrẹ ní o ẹ jẹ́ kí irú ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ jẹ́ káwọn ṣèjọba orílẹ̀-èdè kan ṣe ààrẹ ẹ ní state báyìí ẹ jẹ́ kí bọ̀dà Yusuf ẹ jẹ́ káwọn ṣe gọ́ọ̀nà ní Ogun state báyìí irú Bọ́lá kíní kan káwọn ṣe gọ́ọ̀nà ní Kwara state káwọn máa píkì wọn bẹ́ẹ̀ mọ́ mú alápẹẹrẹ ní ẹnìkan ní mọ́kàndárúkọ̀ lókè ní ọ ẹ má kóòtù ní ọ

ìyàwó náà ti mọ̀ òfin ọlọ́run tó lọ́rọ̀ sí ọmọ ti mọ bàbá rẹ̀ ní bàbá ó ti mọ ya rẹ̀ níjà kúlù kẹsìrì yìí náà ti ìjọba wa jẹ́ àtúkọ̀ àfòfin di ọtí fẹ́yìn náà dínà ọkọ̀ fi ṣe fẹ́yìn jáńjọ́ yìí ẹ̀rí báwọn yẹn jẹ́ bẹ̀rẹ̀ sí pariwo yìí ọ̀nà tí ma fi gbáṣẹ́ lọ́wọ́ àwọn kan ní ọ lẹ́sẹ̀kẹsẹ̀ ó di rẹ́lu pé ń jáwá fún orí àtẹ́rẹpẹ̀ wà kó ń lò kẹ́sí kẹ́mìsì ní ìsinà tó ti ń ta fi ń jà tó ń tó ogun tó ń ta ogun ìyá tó ń ta òtò ó ti bisikíìtì ìdáyà nǹkankan wọn náà tó ń ta fi ń jà ọtí ọfọ́ tí lọ paracetamol wọ́n tó wá ń fi ọtí lò oògùn wọ́n fi ń lo àwọn medication tí wọ́n recommend lọ sí ìtòpé ká lò so ẹ̀sùn islam ọkùnlò kẹsìrì ìfàyínà dínà yẹjìbò ṣe ń bá ọyàn muslim muslim ah musulmi <laughs> ah, àwọn tí wọ́n agbára wọn ìdí ìkàkẹ́wọ́ ìsìlámẹ́ ìsìlẹ̀ wọn Táwọn ọmọ ẹni Ìsìlámà tó nílé-èdè. Wà kó ló kẹsìrì. Ẹgbẹ́ àtẹ̀sùn ni ó ń ṣe yìí. Fàyínà dínà ẹ̀jì búrúkú. Ẹ̀sìn lóde. Wà máa lè kẹsìrì kọ́nà títí ní ju bí rọ́ọ̀nù. Ẹ̀sìn yẹn bá ti wá bàjẹ́ òtún tó lè tún wíṣe. Wà máa lè kẹsìrì kọ́nà títí ní ju bí rọ́ọ̀nù. Ó yẹ kí wọ́n pé ń bàtà àwọn àwùjọ dídàkúta, ó ní àwọn mùsùlùmí àwùjọ náà ti wá di rádaràdá táwà àfà bá ti gbádùdà dúró tán táàfà ò ṣe sìná táàfà ò jáde táàfà ò parọ́ táàfà ò hùwàkíwà táàfà ò ṣiṣẹ́ fọ́mọ yahoo kò ṣiṣẹ́ fọ́mọ olóṣó àdúrà ló ṣe wà tó ló ń ṣe ń díẹ̀ ẹgbẹ́ pẹ̀lú àánú ọlọ́run àwọn pàápà kó wá jókòó ní ìjókòó fi dárù ìjókòó òkú ṣíṣe ọ́pàá abẹ́lé olóhùn lọ ọ́pàá abẹ́lé olóhùn lọ ẹni pé fìdáwà parẹ́ jókòó òkú ṣíṣe parẹ́ ní ọ̀sán ṣùgbọ́n tó bá ti pàfẹ́lẹ̀ ọba àtọ́kù ìbọn ti débẹ̀ alájọ́mọ́ ayọ́nù sáàfà lára níjà tó bú àjíjọ́ tó jà sí òkú wá ní tó gbogbo tí a ti ń jẹ àwa mùsùlùmí káàkiri ayé ìrẹ́ ọlọ́run bá mọ̀ jù wá lọ à ń jẹ ọlọ́run jọ gbà wá kúrò nínú fi wá lọ́kàn balẹ̀ kò fara tù wá náà ló ń bọ̀ yìí ọlọ́run bọ̀ wá láṣìírí. Àbàbọ́lọ́hún ní ìsinmi, kàbàbọ́lọ́hún ní ìsinmi kádàrá ò ṣe kọ̀ láyé ìgbà kágbà fọ́lọ́hún ní ìsinmi. ẹja gbà fọ́lọ́hún ká dúró. àyíká fọ́lọ́hún ìyọnu ní o. wàhálà ni fúnyàn tí yàn bá gbà fọ́lọ́hún. àyíká bá ń dàdó gbà fún òṣìwà ní olùkọ́ kẹ́kọ̀ọ́. àyíká fọ́lọ́hún ìyọnu ní. wọn kò gbé jùrọ̀ wá òṣùrọ̀ ẹ̀ dẹ̀bẹ̀rẹ̀ ni o. àyíká fọ́lọ́hún ìyọnu ní. ìyọnu ni o. ìyọnu ní kádàrá ò ṣe é kọ́lá ìgbà àìgbà fọlọ́hún ìyọnu ni. Adọ́lọ̀ fún ẹ̀yìn jàmà wa ní àdúgbò wa ní Bàrúwá ní Lẹ́kọ̀ọ́, kọ̀lọ̀kọ́ mọ́ṣẹ̀bà wà pẹ̀lú yàn. Ọlọ́kọ́ bá túbọ̀ pín lọ́wọ́, ọlọ́kọ́ túbọ̀ bá boyí láṣìírí, ọlọ́kọ́ túbọ̀ bá dáàbò rẹ̀ boyí. Ilé iṣẹ́ àwọn náà lè kún rísù halal pé owó owó pàtàkì nínú irinṣẹ́ pàfẹ́ pèpè tẹ́sìn afẹ́ṣẹ́ sí ọlọ́nkójọ kó túbọ̀ pèsè rísù halal fáwa náà ọlọ́jọ kan tọ́lọ́ هذا وصلى اللهم وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته. ورحمة الله وبركاته. يعني جزاهم الله الله خير الله خير